mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kéjì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká yínká láṣeyọrí ló ti fi sórí ayélujára rẹ̀ wípé ó ń ti rí little sammy tí ó ń kiri bàtà tó sì ń kọrin onídùúró mi léyìí tí òun fi sórí ayélujára rẹ̀ tẹ́lẹ̀ wípé òun wá tó sì sọ fún àwọn ènìyàn wípé òun ti ṣe ohun tí ọlọ́run rán òun láti ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún ọmọ náà pé ẹnikẹ́ni tí ọlọ́run bá tún rán sí i kí wọ́n lọ bá a láti ṣe lóore wípé àwọn ti ṣe ti àwọn pẹ̀lú èyí tí ó mú kí àwọn olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà fún tí wọ́n sì sọ wípé bí o ti ń ṣe gan ni kó o máa ṣe Yínká aláṣeyọrí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn náà wọ́n ti ń fi ìkọminú wọn hàn lórí ìwà ọ̀kan nínú àwọn olùkópa Big Brother Naija eléyìí tí ó ń wù èyí tí gbogbo ènìyàn mọ̀ sí pẹ́rẹ̀ àti bí ìlú mọ̀ọ́ká Ṣótáyọ̀ sọ̀rọ̀ ṣóbọ́lá ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé bí wọ́n bá ṣe é ṣèpaná ayàwòrán ilé ẹ̀gbọ́n àgbà ìyẹn Big Brother Naija pẹ́rẹ́ àwọn èèyàn máa lu pẹ́rẹ́ bí ẹni máa kú ni àfi bí Fẹ́mi Adébáyọ̀ ti fi ọ̀rọ̀ sí abẹ́ ohun tó kọ tó sọ wípé òun fi Ọlọ́run búra pé bí wọ́n bá paná náà pẹ́rẹ́ a àjẹkún ìyà ni pẹ́rẹ́ yóò jẹ léyìí tí ó wá ń ṣe àpẹẹrẹ wípé kò fẹ́ẹ̀ sí ọ̀pọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún pẹ́rẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń sọ̀rọ̀ lórí ayélujára lórí àlùfáà kan eléyìí tí ó ń bẹ ní orílẹ̀-èdè Ghana tí ó fi ẹnu ko àwọn ọmọ iléèwé lẹ́nu lórílẹ̀-èdè náà wọ́n sọ wípé eléyìí kò bójúmu rárá àti wípé kì í ṣe ìwà tí Olúwa Ọlọ́run Olódùmarè fi ọwọ́ sí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká Banky W ló ti fi ìkọminú rẹ̀ hàn lásìkò ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó yẹ kí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n gan ni wọ́n wà nínú pátákó ìpolówó ìdìbò láti díje dupò nínú òṣèlú orílẹ̀-èdè yìí kó ṣàfikún wípé bí gbogbo nǹkan ṣe rí gan lórílẹ̀-èdè Nàìjíríà ló mú òun pẹ̀lú gbégbá ìdìbò lásìkò ìgbà náà láti díje du ipò ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀-èdè yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Múyìwá Adémọ́lá ló ti ń pariwo lórí ayélujára rẹ̀ wípé Tóyìn máa pa mí nàá látàrí bí fídíò orin tàkásùfé èyí tí Tóyìn Adéyẹmí ṣe láti polongo sinimá tuntun kan eléyìí tó sọ wípé yóò jáde sí ilé sinimá ní oṣù kẹsàn-án bí Tóyìn Adéyẹmí ti ń pe orúkọ ọ̀kọ̀ọ̀kan àwọn tó kópa nínú orin ọ̀hún tó sì ń sọ wípé ògògó má pa mí nàá kọ́lá má pa mí nàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó ń sọ lọ léyìí tó mú kí Múyìwá Adémọ́lá ṣe àtúntẹ̀ ọ̀rọ̀ náà sórí ayélujára rẹ̀ tí òun pẹ̀lú sọ wípé Tóyìn má pa mí nà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Nkechi Blessing ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ báyìí sọ ara rẹ̀ di wòlíì tó sì ń gbàdúrà fún gbogbo ènìyàn tó ń sọ wípé ohun gbogbo tó ń bẹ lọ́kàn wọn tí wọ́n fẹ́ ṣe tí wọn kò rí ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa rí ṣe nínú ọ̀rọ̀ tó kọ ló ti sọ wípé ẹ lè máa wò mí o ṣùgbọ́n èmi kì í ṣe wòlíì bẹ́ẹ̀ ni mi kì í ṣe àáfàá ṣùgbọ́n bí ẹ̀mí ti darí mi gan ni mò ń ṣe yìí tí mo ní láti gbàdúrà fún gbogbo ènìyàn nítorí náà màá fẹ́ kẹ́ ẹ ní ìgbàgbọ́ ó ṣàlàyé wípé ọ̀pọ̀ àwọn ènìyàn tí babaláwo ń ṣ ṣoògùn fún nítorí pé ìgbàgbọ́ tí wọ́n ní nínú rẹ̀ ló ń jẹ́ kí ó jẹ́ fún wọn látàrí wípé babaláwo ọ̀hún pẹ̀lú nígbàgbọ́ wípé yóò ṣiṣẹ́ nítorí náà ó fẹ́ kí àwọn ènìyàn nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí òun sọ láti jẹ́ kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti lódodo yóò sì rí bẹ́ẹ̀ tó ń ti àdúrà tó fi sẹ́nu wípé ohun gbogbo tí gbogbo ènìyàn ti ń lé tọ́wọ́ wọn kò bá láti ọjọ́ yìí fún ìṣerere kí ọwọ́ wọn lọ bá a ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin lúmọ̀ọ́ká òṣèré Dayọ̀ Amusa ló ti fi orí ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà látàrí bó ti fi fọ́nrán kan sí orí ayélujára rẹ̀ níbi tó ti ń dá àwọn ènìyàn lára yá pẹ̀lú orin ní Indianapolis ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì ń jó tí àwọn ẹ̀wọ̀n yìí sì túraká tí wọ́n sì náwó fún un ó ní ká má parọ́ òun mọ̀ lóore ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Fúnmi Ẹlẹ́wà ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ mọ́rírì gbajúmọ̀ òṣèré Fúnkẹ́ Akíndélé àti Ẹniọlá Badmus Fúnmi Ẹlẹ́wà ló fi àwọn àwòrán àwọn méjèèjì yìí sí orí ayélujára rẹ̀ ó sọ wípé òní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ òun kò ní ohunkóhun láti sọ ju wípé òun kàn ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olódùmarè tó jẹ́ kí òun pàdé wọn ni wípé ká má parọ́ iṣẹ́ ńlá lẹ ṣe nínú ayé mi ó wá parí ọ̀rọ̀ rẹ̀ wípé mo jẹ́ olóòótọ́ sí yín ni o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Jigan bàbá ọjà ló ti ń pe gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún lórí ipò tí àwọn ọ̀nà kọ̀ọ̀kan wà ní ìpínlẹ̀ náà ó sọ wípé bí ìbàfò àkútè alágbòlé jọjú Ṣàngó ojúòrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé èyí ń fa ọwọ́ ìdàgbàsókè ètò ọrọ̀ ajé sílẹ̀ ní ìpínlẹ̀ náà tó ń ti ẹ̀bẹ̀ sí ìjọba láti tètè bá wọn dá sí i nítorí wípé àwọn ìbàjẹ́ ọ̀nà yìí kò mú ìrọ̀rùn bá àwọn ará ìlú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n sọ wípé àwọn yóò dúró de ìlú mọ̀ọ́ká aránṣọ kan ìyẹn Echi Moses ẹni tí ó sọ wípé bí white money bá lè jáde nínú ilé ẹ̀gbọ́n àgbà Big Brother Naija tó sì yege òun yóò fún ní mílíọ̀nù méjì náírà látàrí ìmọ̀ràn tí ó fún Queen nínú ilé ẹ̀gbọ́n àgbà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fèsì sí ọ̀rọ̀ rẹ̀ wípé wò ó ó ti borí ó sì ti yege náà a ó máa dúró de bí ó ti ṣe mú ìlérí èyí tó sọ ṣẹ òun ló kù báyìí kò ní jù báyìí lọ fún àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé nínú ohun gbogbo tó bá fẹ́ ṣàṣeyọrí lórí rẹ̀ fi ti Olódùmarè síwájú ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.